وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله أشي الصلاة دعوة محمد صلى الله عليه وسلم لا دا الصلاة لا كما ضعوا على يدي النبي قد صحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú nínú àlàyé síra Umdatul Ahkam lil-Allamati al-Maqdisi alayhi rahmatullah. eléyìí tí a ti ń bá bọ̀ láti bí bóyá yóò máa súnmọ́dún kan àbí yóò máa lé lọ́dún kan tá a wá ṣẹ̀ṣẹ̀ ń dé báàbò sífàtì sọláàtì nàbí jẹ́ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ́lọ́ ní a kí ó dé ṣáájú kó tó di pé a bẹ̀rẹ̀ oṣù Ramadan kọlọmọṣà gba ìgbìyànjú oníkálukú wa nínú oṣù náà. àwa bẹ̀rẹ̀ Ramadan àwa dá ẹ̀kọ́ mtatul ahkami dúró látara iṣẹ́ Ramadan. àmọ́ wa nínú padà náà nìyí àbẹ̀rẹ̀ wọn bá wa subhanahu wa ta'ala ìgbìyànjú kálukú wa ọlọ́mọdé àgbálẹ́sẹ̀ lọ́wọ́ wa ojúkòkòrò kálukú wa lórí ọ̀rọ̀ mímọ́ ọlọ́mọdé àfiwáṣe kò ń gbé o. síwájú sọláàtì nàbí a ti bẹ̀rẹ̀ a ti kí àdéhùn bí yóò ti fẹ́ tó bóyá méje àbí mẹ́fà bí n bá ṣe ń wòye àmọ́ àwa ní gbáàdé ètò tẹ̀lé kí ló fa pẹ̀lú òdì ìdí ni pé lágbègbè tá a ti dúró òmò pọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ níṣe mọ̀rọ̀ ọjà ẹlòmí ò ní máa bó la ti ń bọ̀ ẹlòmí ò ní rántí mọ́ ẹnu gbọ́ àwọn tọ́nà sì ní kí wọ́n máa kẹ́kọ̀ọ́ látara kíndìn náà àti gbogbo àwọn bàbá wa náà tán máa ń wá jòkó ọ̀pọ̀lọpọ̀ náà ní níta-pè léèyàn ó ti ṣe lọ́lọ́ nígbàgbé lọ́mọ àdábì ádámà ìdí nìyẹn láàbì bẹ̀rẹ̀ sífàtú sọláàtì nàbí láti fi ìfì àkọ́kọ́ rẹ̀ padà wa parí abáre parí lónìí nígbà tó bá tọ̀sẹ̀ tó ń bọ̀ láti máa wá bá kí lọ padà nígbà tí ń ṣe àlàyé yìí. àwọn ahadith umdatul ahkam a ṣe báyìí torí kó nígbàgbé ni wá báṣù kan ṣe bẹ ẹ̀dà nahas lọ́dọ̀ àwọn onínáhù báṣù ni وسبب الخلاف بين المدرستين báṣù ni tó sì dá ìyapa inú lẹ̀ láàrin àwọn onímọ̀ àgbà ilé ẹ̀kọ́ àgbà méjì kan nílẹ̀ lùmọ̀dáàrí ṣe náhùwìyà nínú àwọn ilé ẹ̀kọ́ bíi tọ́jú ń kọ́ wa lẹ́kọ̀ọ́ náhùwù. àwọn mẹ́tẹ́rọ̀ sọ́tùlẹ̀ bá sọ̀rọ̀ pẹ̀lú náà bá wọ́n kú fà ẹ̀ka méjì náà láti mọ̀ pé wọ́n ìgbà fọ́ra wọn. àwọn agbé báṣọ kan wá pé lè máa da súnmìyàn ìǹsán ju ìǹsán. لماذا سمي الإنسان بالإنسان أو أبقى ما أصل اشتقاق لفظ الإنسان الإنسان يقول لك لوري موا sẹ́gbẹ́ alìsáàlù láti pè ní èèyàn pàbí àwọn سمي الإنسان بالإنسان وأصل اشتقاقه من النسيان ماذا؟ النسيان كيف إلى إنسان نسيان وغن لفظ نبيله كيف نسيان يبقى كيف أتي بنسيان wọ́n ti wá ń ṣe àwọn al-i'lal náà ń kọ̀ lábà kíní kan náà ń gbé kíní kan síwájú mẹsìánù ló wá di ìǹsà mẹsìánù olórí gíní o ìbẹ̀rẹ̀ ti mọ́ ìǹsà pé wọ́n nítorí ẹ̀lẹ́ ṣe rí pé àdámọ̀ ọmọ ànábì àdámọ̀ ní pé àìpẹ́ tàbí mọ́ ṣe tàbí mọ́ gbàgbé táwọn ará bá sọ̀rọ̀ wínú fásitì wọn wọnú bẹ́ẹ̀ ojú àmọ́ nígbà tí sílẹ̀ wọn já wọ ẹgbẹ́ kejì náà àwọn àbá àkúfà àwọn náà ábíyù tí wọn náà fi àwọn ò gbà àwọn kọ́ kò sí ìbáṣepọ̀ láàrin ìsán nìsíyàn nìsíyàn ìyáwó bẹ́ẹ̀ ń bulẹ̀ sọ́ọ́sì àwọn yóò náà dáhùn pé àti kọ̀lábà rẹ̀ ní ìfẹ́rí jámúdà ti wà níwájú ìsán ọ̀tá àjù àwọn anilọ́dọ̀ ọ̀tá wọn tábàwò ẹ̀ǹsán wọn láti pé harufu mẹ́ta kan bẹ alẹ́ pé nípìlẹ̀ ẹ̀ǹ alẹ́ nọ́ọ̀n pàmáàlà ọ̀sìn alif àti nùnú bẹ àwọn lè ní òun kan wà záídà pẹ̀lú asùlù gangan ni pé alif nọ́ọ̀n àti sìn ara yẹ pé tọ́wọ́ nípa wo kíríkì lẹ́bi tó ti lọ rí yọ ìsánù wa ńlá ní láti di alifóònù alif non sin kí ara ń pè ní oníṣù ìmọ̀ bá ti tú yóò bá rẹ̀ wà mọ́kè ṣàlàyé òní tí ń ṣẹ̀gbẹ́ àwọn ìbámu kíní kan ní ayùn àbí wọ́n ní ayùn yún yàn ẹ̀rọ ayùn ni yóò bá rí yàn kí yẹn kàn dá wà àbí èèyàn ti gbẹ nìkan ẹ̀wá rẹ̀ ni ó mọ́ ẹ̀wá fẹ́ dàbí ẹni tí ń dá gbé àbí nìsí kọ́kọ́ ẹ̀wọ́ ní mọ́sálásí ojú tóbi tó yìí káwá ti ogbó lẹ́wọ̀ káfí wíńdò káwá fi ẹnìkan sínú bẹ̀ ṣẹ̀mí ayé ó mọ̀ ní ó pé èmi nìkan mú wa ló bí ẹ̀sìn ọlọ́run yẹn pẹ́ fún wa bá èmi nìkan mú wa ló bí ẹ̀ wọ́n ní ìpìlẹ̀ ibi náà ti yọ ọmọ nìyẹn wá nù pípọ̀ ọmọ nìyẹn lẹ́ni tí máa ń wá ta ni òun máa bá nàdú èké ṣe bí nìsíyàlù ebi tó ti wá ní kíni ẹlẹ́kùn ẹni tí ó fẹ́ràn kó máa wà pẹ̀lú àwọn èèyàn. meanwhile al-allama ibn khaldun inú muqaddima wọn àwọn náà wá sọ kíní kan ẹni al-insanu madaniyyun bit-tab'a al-insanu madaniyyun bit-tab'a ọmọ nìyẹn naturally bá a ti ta ni pé kò gbọdọ̀ mọ dá wa o àfi kó máa bẹ pẹ̀lú kíni pẹ̀lú ìyẹn bá ti dọ́mọ nìyẹn lọ kò lè dá wa kódà kò ní mọ jẹ́ pé òun kàn já ronú náà ni lábàá rẹ̀ ti máa ń kílè mo pé ẹ wọ́n kà èmi kàn máa ń dáṣe kó sami irọ́ ni o bá a ti dá ọmọ nìyẹn ni pé kódà wọn bá ń gbé kíní kan lọ ọtí ń gbé lọ ọtí ń gbé lọ wọn nìkan lọ ń dá sí ọtí ń ṣe lọ bó bá dá àárẹ̀ kan bù ọ́ọ̀dì rẹ̀ pé á ah, mo ti níbi èèyàn kan gbọ́dọ̀ sọpọ́ọ̀tì ní orí kéré yìí ti ní èèyàn kan àdámọ́ bá ti dá ọmọ nìyẹn lọ alẹ́ lè ha ní tó gbé wa lọ́bẹ̀ wọn kí wọ́n dájọ́ kí láàárọ̀ ikọ̀ yìí àwọn tí wọ́n kíláàsì ní akànjà síbẹ̀ láàárọ̀ yìí ibi a ti ń bọ̀ gangan ni pé onígbàgbé oníkíní ọmọ àgbàbí àdámọ́ ìyẹn ìdí nìyẹn láàfin bẹ̀rẹ̀ mọ̀rọ́jà wà padà láti hadith tá a kọ́kọ́ kí lábẹ́ sífàtú salati annabiyyi sallallahu alayhi wa sallam. hadith tá a bí wá bẹ̀rẹ̀ náà hadith yà bí Hurayrata radiyallahu ta'ala anhu. àmọ́ wá wí lọ náà ni ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ tí kìí ṣe tàbí ọlọ́dàkùn mọ́jọ tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àfáà tí bá ń ṣe wá sí òní kọ̀kọ́ dáná àwọn agbọ́wá sí ní dáná àfọ oníwàásù tó wá dára látara àwọn agbọ́ wàásù náà tán dára tẹ̀lé kọ́nà pọ̀ nù ìdínú láti wọn bẹ lọ́wọ́ gbogbo wa ọlọ́dà kò má jẹ́ aṣọ mẹ́nu o èmi náà wú báyìí mo sì wí bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó bù mí lọ́wọ́ ẹ̀wò ọlọ́dà kò má sì ti wà bẹ́ẹ̀ gbogbo dábàá máa ń yà yín olúwa mọ́ṣáà ló ṣe léde kọ́ ọ̀nà mọ́ قال رسوله قال الصحابة الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد باب صفة صلاة النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيئة قبل أن يقرأ سكت هنيئة سكت هنيئة سكت هنيئة قبل أن يقرأ أقول يا رسول الله بأبي أنت وأمي أرأيت سكوتك بين التكبير والقراءة ما تقول قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد عن عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بين ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى حتى يستوي قاعدا وكان يقول في كل ركعتين التحية وكان يفرج رجله رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه الفراش السبع وكان يختم الصلاة بالتسليم عن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك وقال سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعرض على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين حين يقوم ثم يكبر حين يرفع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد طيب هذه الأحاديث àwọn àhàdífì yìí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ ni a ti ṣàlàyé sẹ́yìn àwọn àti làkànfẹ́ sáré ṣe kí la pé mọ̀rọ̀ ọ̀dà kákan ṣe revision kárí bíìsìtì àwọn tá a ti tàtẹ́ ti kọ́ sẹ́yìn atara bẹ àwọn amọ̀sí nasiha pé pẹ́pù rẹ́rẹ́ àwọn àlàyé àwọn àhàdífì tá fẹ́ dé yìí àwọn tá a bá láǹfààní ká padà gbogbo àwọn dòrósù yìí lágbèyànjú àti máa rìkọ́dù sí wà lórí íńtánẹ́ẹ̀tì ń lórí youtube ètò ń lórí the voice of truth ká lórí facebook báwọn ká padà lọ́bẹ̀ ká wá lọ sí mọ̀rọ́jà àwọn àhàdìsù náà torí gbogbo ẹ̀ kí bá gbàgbé àwọn àdìsù kan ló ẹ̀dọ́ fẹ́ gbà wá níjòkó bí mẹ́ta àbí mẹ́rin so àwọn àlàyé àtàwọn fàwa ìdẹ̀lẹ́yà àzéyìnà ó ti kún sínú àwọn ìjòkó àmọ́lẹ́ni nùnàbà ìfàkọ̀ wọn ní ṣe bàbà ìṣàrà àkàmà pàkíyèsí lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. hadith Abi Hurayrah radiyallahu ta'ala anhu abẹ́bí ṣàlàyé bóòlà nẹ́bí ti máa ń kí ọ sọ̀rọ̀ àbùsọ̀ ṣẹ̀pá ti ké fúnra wá gbọ́dọ̀ abẹ́rẹ́ àwọn àhàdìsí pé ìmọ̀ràn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam fún wa ni pé sallu kama ra'aytumuni usalli anábì ni ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí i pé èmi náà máa ń kírun ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí i pé èmi náà mo máa ṣe kírun mo máa ń kírun wàbùtìlínà fi hàbí ìbìlà àdáwò tí wọ́n bá wà nílẹ̀ Yorùbá yìí pẹ̀lú àwọn tí wọ́n kàn máa bọ́ ta máa sọ̀rọ̀ bi ghayri láì ní kẹ́kọ̀ọ́ mímọ́ lẹ́yìn pọ́kùnrin kan jẹnu àwẹ̀ náà kọ́ ńgbò ó dá wàhálà alẹ́ ìsira rẹ̀ lọ́rùn ó dá fún mo dé ó dá wàhálà alẹ́ bí ara rẹ̀ lọ́rùn ó ṣe bóun ó mú jẹ bọ́gá àwọn nínú ìbàjẹ́ ọ̀gá àwọn nínú káda omi tó ti tòrò ká dàrú ó ṣe bí bọ́gá àwọn ti máa ń domi tó tòrò rú òun náà lè dàrú ẹ̀ kó wọn mọ̀ jẹ tó ń gbọ́ ta pé kò sí fi ń jẹ́ kàfàárọ̀ fẹ́ni tí ó bá máa máa báyàwó rẹ̀ sùn lọ́sàn-án Ramadan ó wá múra kankan lórí ẹ̀ tẹ́lifíwọ́n wá sọ̀rọ̀ tán ó mọ̀ bú lọ́wọ́ o ó mọ̀ kébi tó bá wà ó ló mọ̀ kábàámọ̀ kí yé ìwáṣẹ̀ wẹ̀lẹ̀ ṣe é pé ó ti pẹ́ tí kálukú kàti bá ń sọ̀rọ̀ ẹ̀sìn bó ti wù nílẹ̀ yorùbá yìí látọ̀rọ̀ tó ti pẹ́ kó tó wá di pé recently àwọn èèyàn wá kó bò wọ́n pé wá ẹ̀yin kọ́ lẹ́nu ìsìláàmù bá bá yín sì lọ́lọ́ ní ìsìláàmù bó bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ńtáìtù sí ìsìláàmù làwọn náà ti wà ẹ̀ńtáìtù sí ẹnì kò níjọ ẹnìkan lọ bàbá yín jẹ́ mùsùlùmí bàbá tiwa náà ti lẹ́gìn ní ó jẹ́ mùsùlùmí bàbá yín wá jẹ́ àfà kò túmọ̀ sí pé ẹ lè máa ṣe tó bá wù yín pa ìsìláàmù àwọn èèyàn bá kó wọ̀ èyí wọn lòun náà wá wò pé àyèmí ọgbọ́n ọlọ́run wa bá mú yíyún ọlọ́run bá wa jẹ yíyún mọ́bí kan pé ìwọ gbogbo ń dárẹ̀ lọ́dọọdún wa àwọn bá ń pé amọ̀dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ọdún ní èyí amọ̀dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ̀ wá lálàáfíà bẹ́ẹ̀ ni ti ń rò pé èyí tẹ̀ bí ìsàbí ìdìde nù mo bá ní kò sí ti ń jẹ kàfà ó níbi tí ìlú ọbẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn wa kóbò wọ́n dúpẹ́ bọ́lọ̀ pé wọ́n kóbò wọ́n dúpẹ́ bọ́lọ̀ fáwọn afá alẹ́ yorùbá wọ́n ti gé ní wọ́n dìde. àmọ́ inú ọ̀rọ̀ ló wá tún tíìpù ọ̀rọ̀ kan ẹ̀yìn ẹni ojú ẹ̀mọ̀ fún wíyùn níbi a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀lẹ́nìkan á pè wọ́n orí ìjókòó náà pé a ó sọ̀rọ̀ báyìí náà ẹ̀ wọn ló ló takò hadithi bá ní sọlú kàmá àìtùmúni sọlù bá nàbì ní ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kírun ó ní kíní jẹ́ bẹ́ẹ̀ wọn ò rí bẹ́ẹ̀ irọ́ ni ń jẹ́ ẹ máa kírun gẹ́gẹ́ bí n bá ṣe ń kírun subhanallah subhanallah tó àmọ́jọ̀mọ́ abẹ́ ní gbogbo ẹ̀kọ́ a bẹ kọ́ yìí abẹ́ ẹ̀kọ́ afẹ́ máa ẹjá tẹ ọkọ sọ kìnnìkan kálá ànábì ó sọ̀rọ̀ ní nínú sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ ànábì wí o káwá káwùsà alínú kéwù inú mímọ́ sọ̀rọ̀ bá gbogbo bàbá o àwọn àbá máa ń gbé kìnnìkan wá pé ẹsẹ̀ ẹ̀já for argument sake wọn wà ní láwùsà lẹ́mùnà ìjọdẹ̀lẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ múrú ọ̀rọ̀ wa kẹ́lẹ́ fi mọ́ kókó àwọn àti ṣànáà aburú ẹ tó bá gbá burú kan wà lọ ẹni wọn bí tọrọ ni ó burú àbí tó wọ ṣùdé kẹni mọ pé áá ah, orí burúkú ńlá lẹni ti gbé wa o wọn wà ní lọ́wọ́sà lámìnà jàdàlà jáde agiri pẹ̀lú ẹ pẹ̀lú tó wí iná for argument sake kábàlà agiri pẹ̀lú ẹ pẹ̀lú tó wí iná correct ìtumọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ilé iná ẹja lọ́wọ́sà lámìnà jàdàlà pé àdífi sọ́lù kàmọ́rà àìsàn wọn ní òsọ́lé kò jẹ́ bá nẹ́bí ìjẹ sọ ó ní ẹni bá nẹ́bí ò bá sọ bàbá aláwọ̀ ní ìmọ̀ ẹ̀sán bá ní ẹ̀yìn mùsùlùmí ó sọ́lù kàmọ̀ tarawna rasulullahi sallallahu alaihi wa sallam ìsọ̀lẹ̀ ẹ má kírun bá ti ní bá ní bá nẹ́bí máa ń kiri o báwo ní mímọ̀ bá wí wọn kọjá ara wọn kí ló fà á àwọn ilé ìdáwọn dàgbẹ́ wì tẹ́ ẹ̀ pé wọ́n gbà pé ẹni tó bá wọn bí bẹ́ẹ̀ ó ní báwọn rò báwọn àdéhùn kan takò àlùkò àní àbí wọ́n ní láti ìsì táwọn ó bá gbà táwọn gbọ́dọ̀ jáde ìsì tó ṣe déédéé àlùkò àní. tó ọlọ́run ọba wa subhanahu wa ní àlùkò olúwa wa sọ fún àdàgbà Muhammad sallallahu alaihi tó wá fi ń bá wa lè kún mọ̀ yìí rí fi rasulillah uswatun hasana olúwa ó ti ń gbé fún yín o lára nàbíwá muhammad sallallahu alayhi wa sallam àwòkọ́ṣe dáadáa kí lábẹ́ náà wọ́n. yẹni kí ẹni tẹ́ ẹ máa wù báyìí tẹ́ wàá máa fi tó ṣe ṣe ń tẹ́yìn náà ó máa ṣe ọ̀gbìn ìbálẹ̀ àwòkọ́ṣe ìtumọ̀ rẹ̀ ni pé. ẹ ma wò láti fi kọ́ kila yi náà máa tọ̀ ọlọ́run wá ní ìbẹ̀rẹ̀ fún lára kí ni àwòkọ́ṣe ànábì wá kírun àbí òkírun àwò ń bẹ lára àbí lára rẹ̀ lábẹ́ yìí wá ní àbá òkè pẹ̀lú bọ́lọ̀ ní dábà nẹ́bì láwò kọ́ ṣe yíó ẹ̀dàkùn ẹjá mọ́ kírun bá nẹ́bì tí ń kírun ẹni yóò rí wí àbẹ́ni ò rí wí tí ó yá takọ ẹni wọn àbóyẹ ká gbọ́rọ̀ ní lọ́wọ́ rẹ̀ ká gbọ́rọ̀ ní lọ́wọ́ rẹ̀ ni ká tó ń bọ́ sí bọ́sí tá nẹ́bì wá wí parú rẹ̀ pọ̀ sọ́lù kamárọ̀ àìsùn mú ní mùsọ́lì ànẹ́bì wí kúdù àní màdàsíkàkùn ọ̀ṣẹ́ gbogbo tí bá ti ń jẹ́ ìbáàdà tó bá ti ń jẹ́ ìjọsìn a sì máa wà lẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam paláwo pọ̀ṣẹ̀ àmọ́ àwa lọ́dọ̀ lọ ìmọ̀ tó dàrú máa wọ̀ ní olójú ní ìgbọ́dọ̀ dákúmọ́ ní dàrú lójú o àdánwò tó bá wọn lójú ọ̀nà kéwú ọlọ́dà kò mọ́jú bá wa o torí àwọn jàǹkànjàǹkàn míì lẹ́nu àwọn àlùfáà àtàn ti gbọ́ adáwò bá wọn wọn pè nìkan ní Bal'am ibn Ba'ur Bal'am ibn Ba'ur nígbà ní àwọn afáàmì àti ní Bal'am ibn Ba'ura Bal'am ibn Ba'ura àfáàní tí mo gbé jọba àfáàní onímọ̀ ni ọlọ́run tún kalẹ̀kalẹ̀ sọ pé òun jogún mọ̀tò. àsìkò àdánùwà musa alayisalaatu musala musa jẹjẹ nàmá ẹgbẹ́ jẹ sàn yìí. mímọ̀ rẹ ti tó ìmọ̀ níyànjú wa mímọ̀ jókòó sí yàn lọ́dọ̀ ìmọ̀tọ́lọ̀ kalẹ̀kalẹ̀ bọ̀ yẹn àmọ́ tó ti bẹ́ ìmọ̀ nípadà bí kíní fún jama ti àdáwò. so ìmọ̀ àmọ̀ dàdáwò fún yàn níjọ́ tí yẹn bá ní ìmọ̀ tí ó tẹ̀lé ti ń bẹ nínú ìmọ̀ àbí kó nímọ̀ tán tí mọ̀ ní gẹ́gẹ́ wá jọ lórí lébi pé a ah, ń a ti mọ sí ní ilé a ń tó bá wù wá làánà sọ ń tó bá wù wá sí làánà sọ àmọ́ ìlú asàtì ṣẹ́dí àwọn ilé yìí tá a bá nílẹ̀ yorùbá yìí ìmọ̀ gẹ́gẹ́ kọ́ ló ṣe ìwádìí òkú sọ́dọ̀ táwọn kò sí tó wà lọ́dọ̀ ọjà alikébò ìgbéraga wọ́n kàn kọ́ súkẹ́súkẹ́ náà ni o tí ó bá láwọn sọ̀rọ̀ ẹ̀sìn ó kàn kátìrà rẹ̀ súkẹ́súkẹ́ tí ó wà pé lẹ́nu tá a fi ka iná a lè sọ pé kinní kan à bí ó ti sọ̀rọ̀ ló ti kẹ́ àwọn ní sọ fún mi pé ìmọ̀ràn mọ́lìkì náà sọ pé yẹn lè ṣe kàfàrọ̀ à mo gbẹ́sẹ̀ mọ́lìkì kò fẹ́ à á ní mo fẹ́ àbàrọ̀ ìwọ lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ràn mọ́lìkì gbogbo àwọn afá ilẹ̀ yorùbá kò sí ìtò tó kọjá ìmọ̀ mọ́lì kí di ọgọ́rùn-ún ìkòjẹ́ tó kò dákan ìdákan ìdá ọgọ́rùn-ún mọ̀ mọ́lì kí inú gba àwọn dáǹkó káàkiri àwọn afá ilẹ̀ yorùbá àtàgbàlagbà àwọn akékeré wọn àwọn ọjà imam àwọn ilé yìí àgbà ìmọ̀ níwọ̀n tó kí wọ́n kan lẹ́kùn níbẹ̀ òun nílọ níbẹ̀ òun náà kí olómi òkúta wọ́n ti káwọn èèyàn máa gbómi wá kán máa kó òkúta sínú ẹ̀ ìwọ nínú àwọn ọmọ ẹ̀rì kí wọ́n sọ̀rọ̀ mọ̀rọ̀ ni ẹ agbọ́ pé wọ́n ní wọ́n ní kí lọ́wọ́ àmọ́ agbẹ́sẹ̀ ẹ̀ àmọ́ yóò wí yóò wí bọ́gà wọn náà ti rò pé òun máa wí lánàá nù kọ́nà tó bá wa ti lọ lẹ́díkéṣẹ́rẹ̀ abẹ́rẹ́ wà lọ́wọ́ sọ̀hánù wọn tààlà òbúrú àwọn èèyàn bá ọlọ́dà kọ́sá àti àlùwà lábúrú wọn ọlọ́wọ́ mi tó gbé ní ma ọlọ́lọ́kọ̀ àdìkẹ́rì ala kulli hal ah, hadithu àwọn àtàkùn ní kí ni jama òlàlàfíà lọ́dọ̀ àdìkẹ́rì àláyà kùránì náà wá sọ pé ànábì ní ká mú gẹ́gẹ́ bí aláwọ̀ kan ṣe ànábì ṣètò àwa ànábì ṣe kí ni òtò wa tó máa ń jẹ́ pọ́lọ́ wọn bá lè máa ròyìn ànábì pé wà máa ń yóò tẹ̀ ẹ̀fọ́ sún ọ̀kadà ọ̀tá àlọ́ ẹnikẹ́ni bá ilé tẹ̀ láti lẹ́bi ti tẹ̀ lọ́wọ́ abákiri yìí ó tó wa ká máa wádìí kí lànàbì kan sì láyé ẹ gbọ́ sọ́nà bá lè ti gbá ànábì rẹ́kọ́mẹ́ndà ànábì pé tó bá ti tẹ̀lé wọn ti tẹ̀lọ́ lọ́wọ́ bá lọ ẹ kò sí tó mẹ́ta kàn lọ wádìí kí lànàbì ṣe mọ́tò tí bàbá ti ń wádìí tó ṣe táwa náà ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀dá kò ká là tẹ̀lé òjò mọ́ ọ̀tà ọlọ́mọṣà àti ilé ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àdínábì ti wá kí wọn rẹ̀ wọn làwọn sọ̀hámù wọn aṣọ fún wa lẹ́yìn ọkọ̀ kan yìí Abu Hurairah radiyallahu ta'ala anhu oní ìṣẹ̀lẹ̀ kò wà kí làbú òní lọ́rùn yìí. كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيها قبل أن يقرأ. طيب أبو هريرة رضي الله تعالى عنه قل صلى الله عليه وسلم kó bá ti ṣe Allahu Akbar lórí irun nínú àwọn tó rúṣù tó ti lọ sẹ́yìn a ti ṣàlàyé ìlànà bò láti mọ́ gbọ́wọ́ sókè nígbà tá a bá fẹ́ ṣe takbira rọ̀tọ́ báyìí. àtàlẹ́sùlá àṣàlá múlùú ìrọ̀jẹ̀ làán ó ń dáre bá ṣe ìkábára alákọ̀ọ́kọ́ ẹ̀rá gbogbo àtàmọ́ ìkábára bá àti mọ́ ṣọwọ́ rèé àádájú ọwọ́ nìkan tébùlà bá sì dájú ẹ̀kọ́ nìkan àyè máa fún pọ̀ àyè máa yá sákànsílẹ̀ kó wà nọ́mà fún pé báyìí àti wá mọ́ sí pẹ̀lú gbóòrò Allahu Akbar ọ̀nà mẹ́ta ni a ti sọ yóò síwájú àníyá abẹ́ mọ́ ìdíkà nípa kéèsì ni kí mo ṣe ráwọn ọmọ ìyá láwọn ṣe ráwọn ọmọ kí mi náà ṣẹlẹ̀ lómi náà táàrí pé á ọ̀sì tí ń gbìyànjú lórí màkọjá báyìí tí ó bá ṣe tẹ̀síwérọ̀ bí ó ti ṣe rí Allahu Akbar tí ó wà báyìí ṣùgbọ́n wàá ibi kan náà ní akọjú rẹ̀ sí kíbla bó lákọjú sí ewu lákọjú rẹ̀ àtẹ́lẹwọ́ wa báyìí ní òlànàwọ́ sí kíbla ayé sì máa kọ́kọ́ tẹ́wọ́ bí ẹni bẹ́ gba sàrà kọ́lọ́ńdà níyàn gbọ́ ìgbà bá wà tẹ́yìn yá wa tẹ́ẹ̀mọ́ wá ń kí orí àyíkẹ́ ìmọ̀ ń ṣe bẹ́ẹ̀ kò bá súnà lẹ́gbọ́ àbọ̀ àmọ̀mọ́ wọn gbọ́ngbà ọba wọn pẹ̀lú wá ń kí bọ́ bá ti dórí irun kí ló fi bẹ̀rẹ̀ Allahu Akbar ó lárí yìí àwọn nílá mẹ́gbàá tí wá ṣe Allahu Akbar tó káwọ́ sókè tán in tí wọ́n máa ń ṣẹlẹ̀ ní pé sakata bùnàì àdáni kọ́bùnà ẹ̀yẹ kan anábì ó wà kọ́kọ́ Abu Hurairah radiyallahu anhu ṣe tí gbogbo àwọn tàbí ànábì náà sínú wọ́n bá ti ọ̀bzáàbù kankan látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìbéèrè ló tẹ̀lé bábú Hurairah ṣe rí bá ànábì dákẹ́ lọ ní tó mú ẹran kẹ́mi yorùbá ń gbà tá a bá ń sọ̀rọ̀ ń gbà mí ọkọ̀ mo fi yá àti bàbá mi mo ṣe kí mo fi bẹ̀ ọ́. èyí túmọ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọn lárúbáwá ní fífi dá pé a ìdí ó bá ṣèrè ànábi kó yá àti bàbá mi àti ìyá mi. inú lẹ́bi mọ̀ pé ìfẹ́ ànábi bó ṣe gbọ́dọ̀ orílẹ̀ mi wá ó ní kí ni òrèlè yìí ìfẹ́ ànábi gbọ́dọ̀ dúdú everybody lọ ó dàbí ọkùnrin kan níjọ àsọ̀rọ̀ sídìí bọ́lá samuel kọ́ mo wá rí kọ́mẹ́ǹtì ọkùnrin kan gba yálà ìfẹ́ náà bá ní so what this man is trying to establish so so jẹ́ tó fẹ́ sọ fún mi ti pé muhammad jẹ́ nsọ yẹn ó ju dábì àtúmọ̀mí ọ̀dọ́ mi ah, à ilé yóò fi ra ká ìgbà ìtàn jẹ́ dábì ní àtúmọ̀mí mi lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ àdẹ́bùwà muhammad bóyá àwọn àbá rẹ̀ dẹ̀wẹ̀ kan ti sọ nǹkan mi bò gbogbo mùsùlùmí bá ń dẹ́bi ti gbọ̀rọ̀ ilé mi wà lọ ànábì gbọ́dọ̀ ju ìyá wa lọ ó gbọ́dọ̀ ju gẹ́gẹ́ ó gbọ́dọ̀ ju bàbá wa lọ níjọ́ kan ní sàhábí yìí tẹ̀lé Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó wá sọ fún jẹ́lá Muhammad sallallahu alaihi wasallam lórí ànábì ìlà ni mo fẹ́ràn ju ní gbogbo ayé ju gbogbo nǹkan lọ àmọ́ nǹkan yìí ọ̀kan lókọ̀ kù ní mo ti wá fẹ́ràn rẹ tó fẹ́ràn rẹ ju ara mi lọ. àwọn yìí nígbàgbọ́ náà àwọn yìí nígbàgbọ́ kó ọ tó lè tó nígbàgbọ́ ó nígbà tó bá yẹ pé èmi lọ fẹ́ràn ju ìyá rẹ lọ ọ fẹ́ràn ju bàbá rẹ lọ ọ fẹ́ràn ju ọmọ rẹ lọ kódà ọ fẹ́ràn ju ara rẹ tí mo ti gbọ́dọ̀ tó rí ẹ à òtí tó wà náà kó mọ̀ wá sọ bẹ́ẹ̀ tó fẹ́ràn rẹ ju bá mo fẹ́ràn rẹ kódà mo fẹ́ràn rẹ ju ara rẹ adájọ́ àlàn yà rúbà àlàn yà rúbà àwọn ọ̀rọ̀ nísìnyí báyìí àwọn dàbí pé ọtí ní ìgbàgbọ́ báyìí so ipò tá a gbọ́dọ̀ gbá nípa Muhammad sí ni a máa wádìí gbèsè ayé ànábì a máa wádìí ẹ a máa wádìí ẹ bẹ́ẹ̀ láti máa ẹ wo kíní kan bẹ tí èmi àti yóò gbọ́dọ̀ wádìí lọ́dọ̀ ẹlòmíì a máa lè wádìí rẹ pa nípa Muhammad a sì máa bẹ àwọn pàdé nínú síra ẹ ní àwọn àbò máa lọ rí báwọn ìyàwó ànábì ọmọ pọ kí làá nẹ́bí máa ń sinú lé kí làá nẹ́bí máa ń sinú lé kí ni máa ń sinú lé kí ni máa ń bẹ́ẹ̀ nínú lé kí ni máa ń sinú lé tí wọ́n gbé ní ẹ̀kọ́ bá rí ìwà báyàwó tèmi mọ́ tèmi kí ni sí ló dáwé àti ló wa o ọkọ̀ o atúndì láti mọ́ ẹ mọ̀ dí kéèké bí pé à ń wá ayé kọ́ ìjà ní gbọ́dọ̀ ní láti náà ni pé kọ́kọ́ òun làwa náà ṣùgbọ́n ìwọ́n wádìí mímú làmẹ́bí tí wọ́n jẹjẹ́ ìyàwó rẹ̀ nulé o àwa mùsùlùmí nídìí ẹ̀ àwa náà lè mọ bá ṣe mọ́ ṣe sáwọn ìyàwó wa ní inú ilé ẹ̀sì pé ìbéèrè jọ náà ó ti bára dùn sáwọn ọ̀rọ̀kọ̀ láyà lọ́rùn oṣù nígbà ah, ah, tí ìrìn náà yàtọ̀ àyàwó kí làdẹ́bí wọ́n ṣe lé àwọn làdẹ́bí à sálẹ̀bí kíkọ́ ti ààyè lẹ́yìn wọ́n sànú àwọn ìyàwó rẹ̀ nulé náà yóò bá aṣọ gbá bàtà tó bá já àdẹ́bí mọ́ ẹgbà àwọn ìyàwó náà ní ìyàwó ah, kí ní kó láwọn láàrín gan àwọn ìyàwó àwọn ìyàwó lẹ́wọ́ bá ṣe nǹkan àwọn agbẹ́bí kalẹ̀ ẹ̀yìn òṣèlè mọ́ bá wá pé wé dú lẹ́wọ̀n ilé mẹ́fún bẹ̀ ni pé àwọn èèyàn wádìí kọ̀ọ̀rọ̀ èyí ti tọ́ dẹ́ máa yà nẹ́bì kan àmọ́ torí kí ni láti mẹ́kọ̀ọ́ dáwà náà láti máa so Abu Hurairah radiyallahu anhu láwọn sábẹ́ ànábì tó kú pẹ̀lúmọ̀ ṣe tí wọ́n ti wá ọ̀gá àgbà ànábì ń dákẹ́ olùwà nílẹ̀ ànábì ah sọrí kí tí ó bá ṣe tí ó bá ṣe tí ó ṣe rẹ̀ ànábì kó ṣe bàbá àmì àti ìyá àwọn àyíṣà tó kó tẹ̀sẹ̀ báyìí wal qira'a. àyè ànábì sọrí wọ̀ tí máa ń dákẹ́ o láàrin ìgbà tó bá ṣe takbiratul ihram àti láàrin ìgbà tó fẹ́ kéwù ìyá ànábì kí lọ́ قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نجني من خطاياي كما ينقى الثوب الابيض من الدنس أيوة. اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبر هذا الذكر ان جاني كم جنبي شو ما كله ثاني يوم ذكر يكون tani o ma gbólóhùn yìí alùpùpù muhammad sallallahu alaihi wa sallam wí bẹ́ẹ̀ ilà tàkìlì wàlùkàrà tani o ma kó lọ́wọ́ o mọ̀ríyàn mọ̀ríyàn mẹ́rin mọ̀ríyàn mẹ́ta mẹ́ àbá mo lè fún bàbá mi pẹ̀lú sí i àwọn eléyìí náà torí pé ń dọ́ta àti kọ́kọ́ kí i láti ní kó lè ká lóko sí kínú kó ha kí ló mú ọtọ wà á tiẹ̀ fún àjẹ.

àwọn àdúrà tá a máa ń ṣe ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ alóṣè kí ni jọba ọ̀pọ̀ ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan ìmọ̀ bóyá pàṣẹ́sì lórí àwọn ìlú ìgbà àti ju ìtẹ́rà tá a ti lè máa lọ́nà kọ̀ ọ̀rọ̀. abẹ́jà pọ̀ tó mọ gbólóhùn yìí ká lè mọ̀ pé nǹkan ńlá ni lórí ẹ̀rọ tí mo ẹ bá rí tí mo mú ṣàlá àgbà tó dákẹ́ wọn irú àwọn àkàrà àtàwọn gbólóhùn tọmọ wí àtàwọn àdúrà tọmọ wí. anábì ni. Allahumma ba'id bayni wa bayna khataaya kama bá àtìyà báyìí náà ti má ṣe ètò. a olùyọ lọ́hún dàpọ̀ bá àìdìbẹ́yìn ní wà bẹ́yìn náà kọ́tọ̀ ẹ̀yà ẹ̀yà. ọlùmọ̀ sí ànábì tó bá àṣọlá ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ sí ẹ̀jìn ọ̀rẹ́ ni o ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ṣáájú káyà àtọ́nà fi sọ pé òun forí jìn ó tó sọ̀kalẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó tún ṣẹ̀ lẹ́yìn káyà náà sọ̀kalẹ̀ ọlọ́run gbogbo ẹ̀ láti forí ẹ̀ṣẹ̀ àtẹ́kùn àbọ̀ ayélujára anábì bá wí gbólóhùn yìí èmi àti ẹ la ní ìdí gbólóhùn ní ìlànà anábì gan lọ wọn lọ náà ìbá anábì òwú àwọn gbólóhùn báyọ̀ náà ti borí yìí anábì wa ń wí kólúwa o gbé mi jìnnà sáwọn àṣìṣe mi. kama bá a ti sábà yìí náà lọ́mọ́ fèrè. irú gbẹ́jìnà tí mo sì fẹ́ ni pé ibi tóòrùn ti ń yọ nínú ayé ó ṣe jìnnà síbi tí òòrùn ti ń wò èmi àtẹ̀sẹ̀ mi náà lọ́dún àpò gbé wa jìnnà síra wa mọ̀jà mọ̀ra wa rí mọ́. ẹ̀dá kò bí ìyẹn bá ti gbéra kò ní kí lọ́dọ̀ ọlọ́wọ́ ìyẹn jahannam àbí jahannam bọ́ wá bò láti fẹ́ làkóònù jahannam ọ̀gá àdúrà lọ bá ti làkóònù ọ̀rọ̀ ọ̀gá àdúrà ni sáwọn tí wàá jẹ́ sáà jẹ́ nínú ni ó ti jù lọ rọ̀kùn àdúrà àwọn àdúrà gbọ́dọ̀ báyìí lẹ́nu pé nínú rọ̀mọ́tọ́ lẹ́nu pé àdúrà tó máa ń pọ̀ ọlọ́ni Allahumma àtẹ̀kẹ̀rẹ̀ kábàánà ọlọ́dà kò bọ́ òkun ìjọ máa ná pọ̀kú lọ́wọ́ wa ẹ̀ gbogbo àwa ta ṣàdúrà nínú rọ̀mọ́tọ́ ọlọ́mọṣà gbà lọ́wọ́ wa o àwa tí wọ́n ń fi táǹsà mi táàmà tó gbólóǹtàn nínú ọlọ́run gbà sí wa náà o àwọn táwọn àmọ́ káàkiri sábà wí táyé wú àmì ẹ̀mọ́ bá ń ṣàdúrà náà tó aṣágbá rọmọdán ọlọmọṣàlùlọ bọ́kùn ọ̀dọ́kùn lọ́wọ́ tó wà náà. على الوجه ما شاء الله اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق nígbọ́ ti jẹ́ káàkiri ìbúyọ oòrùn jìnnà sí búwọ́ rẹ̀ ọlọ́run èmi àtàwọn àṣìṣe èmi náà já sí kí ní ẹ̀jìnà sí láwọn ẹ̀ṣù háàbà ẹjọ́ ti pàmà dá padà kó wá dògbò ní ẹjọ́ sílẹ̀ mú tó sí wọ́n bá dá padà dá padà ọwọ́ bẹ́ẹ̀ gba ẹsẹ̀ rẹ̀ ọdún ojú ọwọ́ ọmọ ẹ̀dá ìjòkó ti wá sí. sọ́yì. Allahumma naqqini min khataaya. Olúwa má jẹ́ àfọ̀ mi mọ́ kúrò nínú àwọn àṣìṣe mi. Gẹ́gẹ́ bá a ti máa ń fọ aṣọ funfun kúrò nínú dọ̀tí. Sọ pé pásọ bá funfun. Ìwé lè jẹ́ ìwọ̀ ìṣọ́ fún ọkọ̀ àìsílẹ̀ èyí sọ funfun yẹn bá wọn. Tí kìíní kan bá kọ́ sí báyìí, kí lámọ̀ sí? Á ní ìgbọ́dọ̀ kò mẹ́ kó bá já sí nìṣó ní mọ̀ wá pé ó lè kó ni ó ti bí ayé ò bá rí dọ̀tí mi kó mẹ́ ó lè kọ̀ndẹ́mù aṣọ ìmọ̀ rẹ̀ lọ́wọ́ pé á ah, bó ní sì máa wọ aṣọ tí ogun yóò máa rí ṣe nìyẹn sẹ́ni bá ti wá máa ń du ká pọ̀ ìdọ̀tí ìwọ́n mo ti lè wo kékeré mọ́ kó lára aṣọ fún un anáduwa ṣe wá dùn àyẹ̀ náà bẹ́ẹ̀ pé olúwa o fọ mímọ́ kanjákanjá kúrò nínú àwọn ẹ̀jẹ̀ ní gẹ́gẹ́ bá a ti máa ń fọ aṣọ funfun mọ́ kúrò nínú ṣe é pé ìjọ tí mi bá ti ń ṣẹ́kù lára funfun kí láti mọ̀ sí lọ àmọ̀ fọlọ náà ni títí tí ó fi ṣe kínú tí ó fi mọ́ ìgbòho amọ́ta fún ìmí àti iná máa fún ìmí ọ̀ṣẹ̀ wa. Allahumma silmi min mi yọ lọ́wọ́ fọ̀ mí, ti yìnyín bọ̀ mí bu blọ́ọ̀kù bọ̀ mí kí n má mo fẹ́ má kànga kànga jama gbólóhùn ká nínú ìdí mọ́ bẹ́ẹ̀ gbogbo àwa náà tá a gbà kí n wọn ẹ̀dá tó ẹ̀kọ́ nù bàbá fẹ́ kí n ta ló jẹ́ kí n wájú ọ̀tà lẹ́gbàá Muhammad sẹ́rí à ń ṣe Allahu Akbar bàbá kọ́kọ́ ṣe báyìí ìjà wa dákẹ́ lọ sí ẹ̀rọ dídákẹ́ wa nínú àwọn àdúrà tá a máa wí òlélẹ́yìí nínú àwọn àdúrà tá a máa wí oníkíní òṣèré báàbá wí yìí ohun ó sì pọ̀ náà tá a máa wí gbogbo ẹ̀ láti ṣẹlẹ̀ ayé amájú látàfẹ́ pàkíyèsí lè ní ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ bí máa mú bá wa wí tiẹ̀ jàmáà náà lè ṣe kí ni jàmáà náà máa wí tiẹ̀ ìlà masbuk ìlà ẹni à ń pè ní masbuk kò lẹ́ tó ṣe pé ìmáàmù ti kú òní stéèjì yẹn

كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يسخط رأسه ولم يصوبه ولكن بين ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قاعدا وكان يقول في كل ركعتين التحية وكان يفرش رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه افتراش السبع وكان يختم الصلاة بالتسليم أيوة يلا وعائشة رضي الله تعالى عنها àwọn olùsílá Muhammad sallallahu alaihi wa sallam yẹsẹ̀fì ọ̀sọ̀láta ìbáàlá ìtàkìlì adájú bá débi irun yóò kàn sí Allahu akbar ẹni tí àbúrò orí lọ́tọ̀rọ̀ jọ láàrín òun kàn náà tiẹ̀ lẹ́yìn tá ànábì bá ti ṣe Allahu akbar tán so in tábù rí rárọra yọ fún wa bí àdìtì ta kàṣíwájú ni in ti jẹ́ dọ̀ áhùn àlùsọ̀tà yálà wáyé àwọn agbègbè ànábì ó bẹ̀rẹ̀ pẹ̀lú الله أكبر. ثم bá ṣe bẹ́ẹ̀ tán tó ثم kan kó bẹ́ẹ̀ kéwú tí ẹ̀wé ọ̀rọ̀ yìí ni kò nẹgẹ́ẹ̀tì dùá olùsìta ayé ẹ̀kọ́ ó kàn ṣàlàyé tó àbẹ́bí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rún Allahu akbar ní òru ó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kéwú kéwú tí ó kọ́kọ́ ké ni ẹ̀rí pé kó dà àwọn àṣẹ ìdọ́fà bismillahi arrahman ìjẹ́ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé kò sí bísùn láì rahman rahim lọ́gbẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ aláwọ̀ aisha rọ̀jọ̀lá àná kálá bọ̀ kéwú dẹ̀ ẹ́ gbọ́ ṣe tí oníkíni àmọ́ bísmìlá rahman rahim anábì ó ṣe ní jẹjẹ àpàdà kí ó lé bẹ̀rẹ̀ ìkéde láì ta tí ó bá kí ó sókè yóò ké pẹ̀lú kíni alhamdulillah àwa níbi àwọn ìṣesí kan ní sáà nábì máa ń ṣe ìyàlá wa aisha kí àwọn ẹlòmíì nínú àwọn sọ̀hábà náà àwọn náà rí ibi tá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tá nẹ́bì ti fẹ́ kí ó bá wọn èèyàn ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahi rahman tó gbẹ̀ láti àlàyé lọ́sẹ̀ àní ìwé wọn rẹ̀ gbẹ̀rọ ah, àbá láwọn ìgbà míì a máa ṣe bismillahi rahman wa a máa ṣe sí òun láwọn ọgbà mi á sì máa ṣe fìlà àti láwọn táwọn ọmọ ìjọ hà pé inú ló gbọdọ̀ máa jẹ́ a bá sọ èyí lè pé ìwáyà méjèèjì náà ló ní àlàáfíà a jẹ́ pé kálukú sọ tójú rẹ̀ tójú rẹ̀ tó àti tójú rẹ̀ anábọ̀ Muhammad sọ̀rọ̀ tó bá ti bísí láì sínú yóò wá bẹ̀rẹ̀ tó pẹ̀lú alhamdulillahi rabbil alamin. wàkàna ìdá rọ́kà alámi yóò ẹgbẹ̀rẹ̀ àìjà àdúgbò mẹ́rin wọ́n tó lọ sí bí rọ̀kọ́ ọ̀rọ̀ àbíké wọ́n ń pàkíyèsí lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ìgbà mí bẹ àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ àbí béèrè tó bá béèrè yóò mọ èsì wa ìmí ìdáhùn sọ̀hárá bá rí ni wọ́n kàn rọra fi sọ̀rọ̀ lórí kò túbọ̀ sí pé nǹkan tí ìwáyà kan ò bá kó sínú tẹwa ní ìgbà tẹ́lẹ̀ yóò ti sọ̀rọ̀ wá jẹ́ pé kò sí lára ẹ̀ àwọn alábọ̀ ẹ̀kọ́ àwọn ẹgbẹ́ máa ń sọ̀rọ̀ báwọn ó lè ní sọ ẹwà dídì oníṣẹ́ o eléyìí nìsí kò sọ para dọ́ọ̀lì ṣìṣà eléyìí nìsí kò sọ pàṣẹwú lẹ́yìn fásíhà eléyìí nìsí kò sọ rí ń bọ̀ fara rẹ balẹ̀ àbọ̀ ìmọ̀ tí ń dọ̀ láàmú ni ọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ hadith àdẹ́bù Muhammad sallallahu alaihi wasallam àyè máa ń wádìí ìfẹ̀yọ̀ kan kọ́ máa fi dá nǹkan lẹ̀ ọ̀pọ̀ gbogbo ìwáyà papọ̀ ìwáyà ilé ìwá ìwáyà míì ìyádà kan lè mọ bẹ́ńbì tí ò sí ní ibi yìí ọ̀sẹ̀ pé sì yá dáhùn lọ́dọ̀ àwọn fóònù hadith àwòdà àwàdí ẹ̀ dáadáa ṣé sí kọ̀ lẹ́ni tó ṣe ìyáadá bóòlù náà ti jẹ́ ṣé ìyáadá rẹ̀ tó kọ́ láfa àwọn tó jẹ́ pọ́nwà haúsá kò mélòó àbáwọn tẹ̀kọ́ọ̀tù bíi tiẹ̀ náà àbí kò kọ́ láfa àwọn òun kàn mú ìyáadá wá sí ń dàbí ìyáadá tó ẹ̀lì gbogbo ẹ̀ àwọn fóònù hadith gbogbo ẹ̀ lọ́sẹ̀kẹ́ni gbogbo yóò làwọn náà kojú wọn gbé yóò láàrin ara wọn lóbi ẹsẹ inú báṣọ tí máa ń lágbára ọdọ àwọn fúnni àbí ọlọmọ ẹsẹ ọmọ ọkọ ìyá àdàtọ sẹkọ kódà bí ó dá wuyi tó sì dá wùwù lẹ sí àìmọye àwọn arúsá ìmẹyà àtàwọn tíra àtàwọn àfọwọmọ kọ ebi lórí báṣọ ìyá àdàtọ sẹkọ alákùnrin hàlẹ́ múlá ń lọ múlá ń bọ̀ ní pé bàbá kẹ́kọ̀ọ́ hadith bàbá kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà Islam kìí ṣe yọ kan lọ́ọ̀bù lọ́wọ́ alẹ́ tó máa ti ń bẹ́ẹ̀ náà nìdájọ́ gbogbo ìwáyà Muhammad sọ̀rọ̀ anábì lọ́mọ tí ó ń pọ̀ ọmọ kí wọ́n eléyìí wá sọ sí nìkan orí àbí wí àbí ìta yìí gbà á láti wí níbi tí ó ti wí ọmọ tí ó mi náà wá sọ mí ọmọ tí ó sọ mí ní ẹnu mọ ọ̀rọ̀ tọmọ tí ẹ ẹrẹbi sábúrò rí lágbà wá kò sí ní kan bẹ́ẹ̀ ẹ sáyidá wa gbà wá ń kọ́ fi kan sábúrò rí lágbà wá ẹgbẹ́ lára aláburú tó fi ọkùnrin tó aṣọ lẹ́sẹ̀ náà nígbà ọlọ́run fẹ́ mú adúgbọ́lọ́dọ̀ lọ́wọ́ ó lè mímọ́ sábà sọ kínní kan pé iṣẹ́ àyùmọ̀ kan wọn ọlọ́run fi ṣàánú àwọn ọlọ́run yorùbá yòó alọ́run bá ní ju wọn tó nǹkan díẹ̀ sẹ́ni eré burúkú tó fẹ́ gbé wọn wọn bá rí ìdàrú àti ìdàgbà wọn yẹn lójú díẹ̀ àmọ́ ọlọ́run bá wa gbàdánwò bá wọn kó ojú ètò nǹkan nígbà tó ń ka kàfàárọ̀ ní lára àdí tó wò sí ní ìgbà nígbà ní ìgbàgbéyò rẹ̀ rálẹ̀ kán ló ṣe lórí ẹ̀ kó gbogbo ẹ́ òkúrọ́ ni ọ́ wí yọ pa yálà yọ bọ́ ọ̀bá jókòó rọ aláìmọ̀kan ni ọ́ aláìmọ̀kan ni ó mọ̀nà nìkejì àti ìdàgbé rẹ̀ lọ so anúgbà Muhammad sallallahu alaihi wasallam àwọn tá à ń pè láwọn sáájà àtẹ́bí tá à ń sọ ìgbà táwọn onímọ̀ ọmọ ṣe ìfà tí wọ́n mọ̀ ká wọn wọ́n ka over one hundred thousand sahabi ọmọ kéwù nù o túbọ̀ rẹ̀ wọ́n wọ́n rà nẹ́bí ní sàbí one hundred túbọ̀ rẹ̀ ni pé ó láwọn ọmọ kéwù tó lé ní one hundred thousand ọmọ kéwù ànábì wá sọ̀rọ̀ kalẹ̀ ṣé gbogbo wọn náà máa ń wá ń jòkó ànábì lẹ̀ kan náà kálá ìjòkó kan lè sojú ẹni yìí tẹ́lẹ̀ yìí mọ̀ sí ìjòwó kan lè sojú ẹni yìí kẹ́lì yìí mọ̀ sí mẹ́ ìjòwó kan lè sojú ẹni yìí kẹ́lì yìí mọ̀ sí mẹ́ àwọn àtọ́ àtẹ́bí dáàtọ́ àbágbà lákọ̀ọ́jọ́mọ́ kí ó lásán àwọn àkọlá ló jáde lánàá láyé látàárọ̀ àdéjì agbẹ́rẹ́ wà lẹ́ àyíwẹ̀ fún àbá àwọn kí ní kan jákèjì lójú ọ̀nà àwọn ọ̀kan bẹ káàmà ní lójú ọ̀nà àwọn tó tẹ́lẹ̀ ìjọ tí jù lálẹ́ àná táyà mọ́tò jù lálẹ́ àná kúrà kó wọnú mọ́tò para wọn ti bẹ̀kún wọlé ọ̀sán bẹ́ẹ̀ fún kọ́ ọ̀dọ́ ọ̀sán bá kọ́ ọ̀dọ́ tí wọ́n wíwà ẹ̀yin bá sọ yìí níbi kí lójú rẹ̀ tó ọ̀dọ́ lójú rẹ̀ ẹlòmí àjọ lọ ńlọrọ àti lọ gbàdọ̀ dà lọ lọ́dọ̀ jẹ̀bú òdì táyà mọ́tò gan náà kí lè bẹ́ẹ̀ yìí oṣù bọ́lẹ̀ yìí ìjòkó nínú mọ́tò mi yìí oṣù bọ́lẹ̀ ọṣù ìṣe ìdáyà tẹ́ ẹ ah, mọ́tò náà bá rí a bá fọ́ a ah, táyà mọ́tò bá fọ́ ọmọ wà nínú mọ́tò yìí ìṣẹ̀lẹ̀ ti lé yìí ní tó ń rí oníkíni òun ló sọ ìṣẹ̀lẹ̀ ti lé yìí náà ní tó náà rí òun ló sọ ọ̀rọ̀ méjèèjì ṣókùrọ̀ wà nù wọn méjèèjì wá pọ́sìbù kó wáyé àbí ni èyí lé nílò ànábì o ó máa tó gbére ẹ̀kún wọn ti rẹ̀ sílẹ̀ tí táyà tó wá ní tó pọ̀lẹ̀ mọ́ bẹ́ẹ̀ sí. kò wọ́n ti ṣe ṣẹ̀ṣẹ̀ ìwòlá àti tọ̀ káwọn tó wá tàwájọ lọ káwọn máa sọ kí wọ̀n kan wá dé lẹ́yìn ọdún ọgọ́rùn ọdún kọ máa ní àdùmọ̀yìdì tó ní tára mọ́tò fọ yọ nípa ọdíjọ́ nìkan jọ ojú ọmọ ìlú pẹ̀lú àdìlẹ́nu pẹ̀lú àbá àbújú tó wá lóò ní rẹ̀ ah, ìwọ́n tẹ̀ bá láyé náà débi tọ́ọ̀tì ẹ̀gbọ́n tá a ṣe ìwọ́n lábù rẹ̀ bá parọ́ ìwọ́n bá àgbẹ̀bì

ó sì dájú àwọn bàbá lára bá rẹ lọ ó sá mẹ́bí bá tẹ̀lé sọ̀rọ̀ bá wà ẹ̀dá kò yàn máa àwọn ilé yìí àwọn fẹ́ da gbogbo nǹkan lójú wọn ní àdúgbò fọlọ́pọ̀lọ́ wọn sì fún wọn sí ọlọ́run wá ní fún wọn sí kí ni kan wá yà mí lẹ́nu ọ̀rọ̀ ó dúró dé sí ìráyè tó yí oko yẹ kí wọ́n ti kankan fún wọn bí kí wọ́n yẹ kí wọ́n kankan fún wọn kí ni kan ní pé ǹjẹ́ mọ̀ nígbà lẹ́yìn fáwọn àgbààgbà fàlẹ́ yorùbá kò wò àtúnwárà àwọn àfa àwọn náà ní àwọn náà wá ní àwọn ka àwọn tó dùn àwọn ibi tó ṣe ní olómi òkúta wọn á ẹnu tó lómi òkúta dánwò tó dùn àwọn ní pé ó dá ó tó máa ń sọ̀rọ̀ tá gbogbo rẹ̀ yọ lọ́bí wà láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni wọ́n ti ń gbogbo rẹ̀ ẹlẹ́ gbọ́ àmọ́ àtàdúrà kan àti tó àlẹ́ yìí mọ́ torí òun èyí tó ń sọ pàbó ìlera kò èyí púpọ̀ yìí tí káwọn mi ti ń wí látà ìwé ọdún tàbí olóhùn ọgbọ èyí ti dé àgbé ìsára jáde adẹ́tẹ́ mi gbà yẹn àmọ́ àti wá tó pépé ọlọ́run pọ̀lọ́ ní kéde ìlú òyìnbá yìí èyí òun náà òun náà lè mọ̀ tọ́jú bí ti bẹnu léwu náà yóò lè mọ̀ pé àti tó ń wí láti jọ ìjọ yìí àtàwọn èèyàn yìí ló gbà ẹ̀rù mi ní bà àmọ́ bíi wọ́n ti sọ ni ìṣẹ̀lẹ̀ yìí ló mọ̀ tó gbé owó èyí tó ń ti sọ pa àwọn ìlànà tó ti sọ̀rọ̀ ẹ̀rọ mùsùlùmí kò náà lọ ní pé ṣe yá ìsìláàmù dàrú ìmọ̀ òṣèké ni kò dàrú àwọn yìí ni àwọn fẹ́ dà nǹkan àwọn fẹ́ jà sí wọn ni àwọn bá bìí bẹ̀rẹ̀ àdùsùn náà ẹ̀ ń bá tá à ṣe jẹ́ ẹ bá lọ wo àwọn ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ nípìnlẹ̀ ẹ lọ wo àwọn sẹ́tìmẹ̀tì kan lẹ kan fi bẹ̀rẹ̀ ní kálukú bẹ̀rẹ̀ kéjọ olómi òkúta ọjọ́ tí ó bọ̀ tàbí mi ò mọ ọ̀rọ̀ náà ní pé ah kí ló dé gan ẹ̀wọ́n ló dé gan ẹ̀rọ àwọn ìgbà jírí mọ́ káwọn sẹ́sọ̀ láti mọ́ káwọn bàtẹ̀ sọ́ àmọ́ káwọn lòdè fún mọ́ káwọn lòdè ìyàwó amọ́sẹ̀ gidi gan ẹni tó gbọ́dọ̀ àfúnmọ́ ẹjọ́ ilẹ̀ amọ́sẹ̀ mọ́ kíkà kú ni kíkà kú ni kíkà kú ni gan ẹ̀jẹ̀ rí bọ́ ẹ̀jẹ̀ ni amọ́sẹ̀ mọ́ sí mọ́ inú ẹlẹ́gbẹ̀ẹ́ kí kí tó ti

so àwọn òòrùn kìí sì mọ̀ ló tì wọ́n débẹ̀ ẹ̀mí ẹja ta ogun ní ìlú gbọ́mọ̀ lójúmọ́ tó tì wọ́n débẹ̀ àmọ́ àdúgbò lọ́dọ̀ ọ̀dọ́ ebi kálukú wọn èkú tọ́lọ̀ ní ìfẹ́ ní kálukú ta kálukú èkú tọ́lọ̀ ní ìfẹ́ sọ́mọ́ ẹgbọ́n tí wọ́n ti mọ ẹ̀yọ ọjà mọ̀ kankan ẹ̀sìn ní ọlọ́wọ́ ó dùn ní o ẹ̀sìn kankan mọ̀ Buhari àwọn yẹn ń ṣe ìdílé àbọ̀ àbọ̀ sí ọ̀nkí àbọ̀ àbọ̀ sí on a daily basis ọkùnrin náà ké nìkan àwọn èèyàn há ní ìwòkọ́ ní sí agbára yàrá wọn dàgbọ́ àwọn èèyàn kà inú ìtẹ́lẹ̀ àwọn èèyàn kà gbọ́ àwọn ìwọ ní sùn náà àdìgbò wọn lẹ́mọ̀ yìí sùfàrọ̀ àṣàfihàn alhamdulilayi lọ́mọdé àti ẹni kọ̀ọ̀kan wá sí wọn nítorí tá a bá wọnú tá a bá dúró ẹ̀sìn ìjọ ìlú ọ̀sán lẹ́nu mi tó tún bọ́ tàbí ah, ẹwà mi ti ẹ̀yẹ lẹ́kọ̀ ẹ̀dá kan já máa gbọ́ra wa nígbà wọn. ìdáwà kàkan níbi sínú ọmọdé ọ̀nà níbi fọ́nà nínú ọmọ náà nínú wákà wọn rẹ̀ àwọn ọmọ tí ó àjọ sí náà ó ti gbàmọ́ ra ọmọ ìdígbò àbí gbàmọ́ ra yìí láti ló wà láti láti mo wá láwọn ìlú bíi ìtàn sọ pé ah, àwọn abẹ́ fi ẹ̀yẹ ah, kò yẹ káwọn ọmọ yẹyẹ kọ́ ọ̀dà kò yẹyẹ kọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ kò sọ́gbọ́n àmọ́ mẹ́kọ̀ọ́ jáde àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń mẹ́ṣẹ̀lẹ̀ àmọ́ ṣẹlẹ̀ ni àá fa ẹ̀kọ́ jáde yóò kàn dàbí yẹyẹ ni afá ẹ̀kọ́ ọ̀bẹ̀ jáde ni ó lè bí ẹyin báyìí ẹyin náà sì ti ń sọ báyìí tẹ́lẹ̀ nígbà èyí ń sọ báyìí ẹlẹ́ ìtàn ni ẹ̀yin mọ̀ pé ìtàn yìí náà ti ẹ̀yin náà ń kọ ìtàn ọgọ̀rọ̀ èèyàn ló ṣe ọ̀rọ̀ gbé àmẹ́bí èyí máa jẹ́ káwọn èèyàn kan sọ kíríkan tí wọ́n á ti gbọ́ tó lòdù sáré ní ìdíjú ojú náà lọ́wọ́ àwa káwọn ilé ìdúró rẹ̀ rọ̀ bí ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì lọ nílà kìíyà nìta ẹ̀kọ́ ni ìwọ́n tí wọ́n bá wá gbọ́ yé pé wọ́n ti kú yẹ̀yẹ́ ìlú ṣàdúrà fún ọlọ́run bá mú ní kò fún ọ torí wọ́n lọ sí ní gbọ́ pé àbá nǹkan fi ẹ̀yẹ́ torí àdáwò gbogbo àti láti fi ẹ̀yẹ́ sí. àwọn torí tó ti bá àti níbi ṣe ẹ̀yẹ́ ń sọ fún ọ á máa mú ẹ̀kọ́ jáde ojoojúmọ́ láti máa mú kódà àti ìmọ̀ rẹ̀ kọ́ àgbòrá mẹ́kọ̀ọ́ jáde bọ̀ pọ̀ tó bá kọ́dún kan á mẹ́kọ̀ọ́ kó kọ́dún kan jáde ẹ̀kọ́ kan bẹ síbi tí ìbẹ́ mú jáde kì í kàn tí ìtọ́ àsìkò nígbà yìí gbé jáde láìpẹ́ yìí ẹ̀kọ́ ńlá ni tí gbogbo ọmọ yẹyẹ kọ́ là ń fi ń ṣe ọlọ́run ló ti ní òun náà dẹni táàmù mẹ́kọ̀ọ́ lára rẹ̀ náà nù tìbáwò yẹn kọlà ádùn ní sàgbójúwe tá a bá ti wà ní ẹ ohun èké yẹn tá a ti wù sàgbójúwe kápò náà sàgbójúwe lówó náà ti fa àwọn èèyàn sàgbójúwe tí ó dáa amẹ́kọ̀ọ́ mẹ́mẹ́ yọrọ ìyá mi lọ́wọ́ àwọn ń bù èmi kẹ́kọ̀ọ́ lára rẹ̀ o a aláìlọ́ tó lékún ní ẹ̀yìn òtún ní tẹ̀lé bàbá náà mú gbogbo ẹ̀ ẹ̀ ti sáré mẹ́kọ̀ọ́ kàdá rẹ̀ mú gbogbo kíní mo yọ ọdún tó lọ ẹni yìí nímọ̀ lérí ni ó máa gbé yín wọ́n ní odò máa ń mú yín tẹ́lì sínú odò mímọ̀ tí ẹ parẹ́ ìlérí gidi ni o tí ládùúgbò ọ̀rọ̀ ní balẹ̀ gbogbo àmọ́ rẹ̀ ó ẹ̀ ẹni dáná ìyálùsùn náà ẹ̀ àgbákò ti ṣe ní àà bàbá ti yá ní kẹ́ni ni ó ọdún tó lọ ní o ó wá jọdún ní ó sì bọ́ tàbí àìrí bí ọ̀rọ̀ ilé mo fẹ́ sinmi ẹjẹ́ tẹ́lù ní inú ṣe é wò káwọ bí ti rí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni wọ́n sọ̀rọ̀ ẹbí nǹkan mo lè ṣe báyìí mo lè ṣe báyìí mo kí ló lè ṣe ó lè ṣe nǹkan kan ọ̀la talọ́talọ́ wa tó ń kọ̀ọ̀tún gbogbo wa yìí ṣe kí ní gbogbo yìí yìí jẹ́ kí ní gbogbo yìí wọ́n gbogbo ẹ̀ náà wà dà lẹ́sìn kí ló pin gbogbo ẹ̀ kò tó wù ẹ̀rọ àwọn alọ́bẹ̀ ṣe ẹ̀yẹ a mú ẹ̀kọ́ tẹ́lifẹ̀ máa pariwo bí ìṣẹ̀yẹ kò ní dí àwa lọ́wọ́ láti máa mú ẹ̀kọ́ dání oníkálukú náà olè mẹ́rin ronú tó ìwọ ní náà tó bá ń rò ó kú wọn náà fẹ́ gbé gbèsè ìwọ náà bá tẹ́jú kọjá rẹ̀ lẹ́yìn kí ló mú wa lọ́wọ́ gbóbi tá a lọ yìí òun ni pé wàhálà kan ti dálẹ̀ yìí abátí ń kí àwọn àdìsí dáwọn ibì kan táwọn ohun tó máa fi ń wù tó bá dé àfi máa clear fire rẹ̀ tó àdé ìyẹ́lá wa Aisha radiyallahu anha tó ń gbé ọ̀rọ̀ tàkọ́kọ́ wà kò sí lẹ́kùn lẹ̀ fún wa pé ká wa máa ṣe àtakò kan kò sí lẹ́kùn lẹ́lẹ̀ fún wa ọlọ́mọdé àfọwọ́n alágbọ̀yé rọ̀ rẹ̀ sàdọ́gbà Muhammad sallallahu alaihi wasallam yóò fi kí ni bẹ̀rẹ̀ alhamdulillah rabbil alamin وكان إذا ركع لم يسخط رأسه قال النبي صلى الله عليه وسلم كان إذا ركع إذا تقول هو بعد النبي ما كيروني wọ́n ní gbọ́dọ̀ àlọ́ ìbá lam yushkhis ra'sa wa lam yusawwim walakin bayna dhalika ala nabi ma ruku kó wá tẹ ọrùn ẹ̀ kọ́kọ́ báyìí lórí ruku kesi ma gbé orí sókè báyìí lórí ruku tabo ti mo do wi ituma lo kala fẹ́ ruku báyìí ne wala rumi mo jo ko ina lam yushkhis ra'sa káàná ìbá rùkú ní mọ́ gbórí ọ̀rá níbi rùkú bákan náà kò ní jẹ́ kíni ìyẹn ń dẹ̀kọ́ kọ̀wàá ní káàná bí ó ṣe ní kíni o bẹ́ẹ̀ náà gáàrí yóò kọ̀ ọ̀rá mọ́ wo ibi tí yóò mọ̀ wù ọkàn so orí mi ò ní gbórí sókè kò sì ní tẹ́ ọrùn ẹ̀ kọ̀kọ̀ lọ́rọ̀ mọ́ ṣàfihàn alágbọ̀yọ̀ ọ̀rọ̀ eléyìí ni ìṣesí òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam nígbà tó bá fẹ́ rúkú ọ̀kárí. àdébùsọ̀lá àṣọlá ìdárọ́fà àràṣàwù mìíràn lọ́kọ̀ tó bá tún wá fẹ́ sírí dìde láti ibi rúkọ̀. Ànábì ò ní forí kalẹ̀ kò ní kúrò láti ibi rúkọ̀ kó wá máa lóun lọ bí forí kalẹ̀ láà láà kò ní lọ bí ìforíkanlẹ̀ lẹ́yìn èrùkú hátà yàtàwìyà ká ìmọ̀ títí dìgbà tí ó fi dìde padà tí ó dúó déédé ẹgbẹ́ tó bá rùkú tọ́lá ẹ̀ kèé gbá bí rùkú lọ sí bí ṣojú ní ìdògbàdúmọ̀ lẹ́yìn bá wa ẹni tó gbàdúmọ̀ rẹ̀ tẹ́lú bí bá ló rùkú báyìí yóò kọ́kọ́ dìde padà tó bá wá dìde padà yóò ṣírí padà ìṣírí padà yẹn ìyẹ̀sẹ́wìyà kọ́ ìmọ̀ yóò mẹ́ṣọ̀ pé òun dúró tó ń balance وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قاعدا. tó bá tún wá dúró padà ìbàyẹn yóò tó wá máa lọ sórí sùjúd. tó وكان إذا رفع رأسه من السجدة táì lọ́bí bá tún wá rùkú tán tó bá sùjú dùn sọ́rí lẹ́yìn tó ti dé lọ́dìde tó wà lọ́bí sùjú sùjú dùn tó tún déhun ò ní forí kan lẹ́ẹ̀kejì àtìgbà tó bá tún kọ́kọ́ jòkó lẹ́yìn sùjú dùn àkọ́kọ́ náà yíò ní pé tàbí ìbáyé sùjú dùn aláwọ̀kọ́ báyìí níṣe tó forí kan lẹ̀ ó ṣe àfikàrù rẹ kó ṣe tó bá sírí dìde kò ní sírí kó wá padà síbi sùjú dùn ẹlẹ́kejì ìsírí tó bá sírí lákọ̀ọ́kọ́ báyìí yóò kọ́kọ́ jòkó tí ó balance tó bá jòkó tó balance lórí ìjòkó àgáàrù tó mẹ́ta ìdárí lọ rí asàkùnrùnmá asàkùnrùnmá àgbà asàkùnrùnmá àdìgbà lámọ̀ rí ọṣù láwọn àgáàrù mi náà tápàdà tó lé lẹ́yìn àwọn àgbà anẹ́wà Muhammad sọ̀rọ̀ máa tó bá wá sí yí o tó jòkó tán ìgbà náà ni yóò tẹ̀tẹ̀ wá forí kalẹ̀ sọ̀rọ̀má àdìgbà tẹ̀gbọ́n ti ní yìí ó tún àṣírí àwọn àṣìṣe ẹ̀rọ wa kan lẹ̀ tí wọ́n táwọn àtúnṣe táwọn èèyàn wá mọ̀ sí ọlọ́mọṣẹ́ àbójúkò bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa òun ni pé tẹ́lù mi ìbá fẹ́ rùkú báyìí tó bá ti náà ló ti ṣe aláwọ̀ ìgbọ́n náà ọgbọ́n ọba náà wà lákà náà ló gbà lọ sórí sojú ẹnu tó bá lọ oṣù aláwọ̀ ó ti ní tọ́ba yìí yóò ti ọ̀làwà pàápàá mo ní lọ ṣògbọ́n kò ní jòkó rárá àwọn eléyìí ẹni bá ń kí ló báyìí ó kí ló ẹni bá ń kí ló báyìí kó ṣe kí kò ní ẹ̀rọ kí ló fà á padà sí ń bíbi bá àbò máa ní á padà sí ìdílé láti kí wọ́n ṣe àtàhíyà kí ni àtàhíyà àtàṣàmù àdáṣọlá àṣọlá tó ṣàtàyà. wàkàna yẹ kúrìṣì ríjìláhùn yóò sọ̀rọ̀ wà yẹn sì ríjìláhùn yóò nà. àyíwá eléyìí kò ní jẹ́ káàbù rẹ̀ fẹ́ lójúmọ́ kálọ̀ ní ṣùgbọ́n ọjà ìjòkó alákọ̀ọ́kọ́. anábì sì máa ń kọ̀ fún akáwọn ìjòkó ní ọkọ̀bá tí ṣe ìlà pé ọkọ̀bá ti ṣe ìtàn àṣàlàyé nínú àṣẹ ìfọwọ́. ó tún wá kọ̀ fún apẹ́ tábàlà ń forí gbọ́dọ̀ àgbọ̀dọ̀ máa mú ọwọ́ wa báyìí dìrọ̀ wa báyìí káwa mọ tẹ́lẹ̀ báyìí lórí ìforíkalẹ̀ náà bá ọwọ́ báyìí láti kalẹ̀ kódà ní súnà ó nílẹ̀ pé ìlànà táàbí máa ń forí kalẹ̀ tá a bá tún gbọ́ kalẹ̀ báyìí ni pé a wà ga ara wa báyìí kí ni pé a ga ara débi pé gbólóńgbò bá fẹ́ kọjá ńlẹ̀ ìgbà yóò ṣe kíni. so àyè máa ń forí kalẹ̀ ní forí kalẹ̀ tọ́wà fún pọ̀ báyìí tọ́wà fún gbogbo ẹ̀kọ́ tọ́mọ náà sí báyìí kálà báńkọ́ àyè sì máa ṣe báyìí

àníkà wá sọ èyí tàjà ó ní àbúrírà ló fà kótórá àbúrírà olóńgbò ló mú gbó wá sí àgbẹ̀bí sókè gbogbo yẹn náà bá ìwádìí olóńgbò kó ara àgbẹ̀bí ní káwọn máa pa gbogbo ajá káwọn máa pa gbogbo ajá sí láti mọ ìgbó olóńgbò àhà tó bá ti sọ̀rọ̀ gbàgbé díẹ̀ kọ́kọ́ mọ ìgbé láàka ìrẹ̀gbẹ́ táwọn tó ṣe bá sọ ìṣọ́ọ̀ṣì ponú وكان يختم الصلاة بالتسليم لا وكان يختم الصلاة بالتسليم بالتسليم على نبوة محمد صلى الله عليه وسلم ثم أتوا لي ولكن يوسف السلام هل كذا هو سعر قليل وانت يسعر إشارات أوان يقوفر أن يقوفر أن يقوفر شو كبير من عاد ولد أوى دلوه بابا أبلوه وبمنه وكرمه وعلمه وفضله أن يزيد لكم علما نافعا ورزقا طيبا وعلى المتقبل والشفاء من كل داء وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب اليك اجاب ìbéèrè ìbéèrè tá a gbà nínú kò kò ní pọ̀ gẹ́gẹ́ bí àkíyèsí tá a fẹ́ lọ́wọ́ lánàá ìpínlẹ̀ ìlú afẹ́lọ́ ní ṣe abẹ́wò àbábẹ́wò náà fọ́nà abẹ́wò àwọn tí wọ́n ń bẹ nínú ọgbà kìlìkìlì abẹ́lọ́ Allah subhanahu wa ta'ala fọláhùn tí ó mọ́ṣá àwọn ọmọ ìyá wa tó ń bẹ lórí òdòdó ọlọ́mọṣá bàbá jẹ́ kí wọ́n ní jù sílẹ̀ ìṣẹ̀dá lọ ní kí kọjá pé ìgbìyànjú ọ̀rọ̀ ìyẹn ìbátanwó bá dé èmi máa ń jẹ́ ọ̀nà àbáyọ ẹ̀ka àwọn tí ń bẹ́ẹ̀ lọ àdánwò bá wọn àtàwọn àtàwà ọlọ́mọṣẹ́ àkóyìn kankan wáyọ ọlọ́mọṣẹ́ ara sínú àdánwò ọlọ́àlùkò àlè ìdí nìyẹn ìbéèrè tá a gbà ó lè máa ń jù ní ìgbà tó ń ta báṣà ti gbá bí aago mẹ́jọ gírígí ìbẹ̀ láti sí oṣù àkọ́lá ìbára di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní àlùkọ́tà sí àmàpàdé ìjọ sọ́ọ̀tì àti ìjọ àhà bákan náà a máa rí àwọn ọdíò àwọn jíngù kan àti jíngù lọ́mọ ń pè fún ìpolówó prógrámù àkàn tí ó bẹ̀rẹ̀ ní ebile láti dáadáa ọlọ́mọṣàlọ́ wa ṣe ní rọrùn níjọ́ júmọ́ àti bọ̀ yìí òun náà la bẹ̀rẹ̀ rẹ̀ àti bẹ̀rẹ̀ lọ́wọ́ pé gbogbo júmọ́ àti bá ti ń bá wa láyé yóò ti máa gan náà nù ní orí one oh three dot five fm radio one tàǹkì rédíò nàìjíríà a máa ti ètò ìdánilẹ́kọ̀ọ́ mẹ́ ní gbogbo ọjọ́ jímọ̀ láti three fifteen yẹn pé aago mẹ́ta kọjá ìṣẹ́jú ẹ̀ẹ́dógún títí di aago mẹ́rin gẹ́gẹ́ ní gbogbo ọjọ́ jímọ̀ pẹ̀lú òkú lọ́dọọlọ́run ọlọ́mọṣẹ́ àbáwá ṣe rọrùn jimá ilé ìṣe ń bọ̀ wáyé ipò náà lábẹ́rẹ̀ rẹ̀ àbá sí lórí rédíò torí pé iṣẹ́ tí social media náà ti ṣe ó ti kọjá bẹ́ẹ̀ Facebook ń ṣiṣẹ́ WhatsApp náà ṣe ṣe ní ń ṣiṣẹ́ ẹ̀ YouTube náà ṣe ń ṣe díẹ̀ àwọn èmi ò sí lórí kí ló wọ́n pè ní nígbà èyí ìwé wọn lọ gbé fọ́tò sí ọ Instagram èmi ò mọ yóò mú mi èsì yóò lèèyàn kan náà ti bí àná ní ìtàpẹ́ nìkan náà wá níbi omi ìṣòro Instagram bí àwọn tó bá mọ̀ sí àpàdà ìṣòro Instagram ẹ̀ àti ìwà lórí Instagram ọdún wáyé pé yóò náà táwọn àwọn tí wọ́n máa ń fọwọ́ fọ̀ ọ́n bá gbé lọ́dọ̀ náà àwọn àbáwọn bẹ́ẹ̀ ìṣàtúnlá ẹ̀ lọ́wọ́ sábà ṣe náà àmọ́ tó fi torí dé tòun ní àtàwọn bàbá wa àwọn òun mọ Facebook wọn àmọ́ lò gan ìwà ìlú àmọ́ kan gbọ́ rédíò yìí ó rọ̀ wọ́n lọ́rùn púpọ̀ pẹ̀lú ní ìgbẹ́ ń sọ rédíò káyọ̀ látàárọ̀ dalẹ́ ni ó sì mọ̀ sí gan ṣe lọ ìmí ìdìmọ̀ lọ́ta ìmí ìdìmọ̀ tata ìmí ìdìmọ̀ tayọ̀ àwọn bàbá mi náà ìmí ìdìjẹ́ kápẹ́ńtà ó sì tan rédíò kalẹ̀ so àwọn èèyàn tí wàá máa ń pè káwọn oríṣiríṣi àwọn míì tí wọ́n máa polówó wọn dáadáa ẹni tí wọ́n máa polówó ẹyẹ ẹni tí wọ́n máa polówó omi ẹni tí máa polówó yọ ẹni tí máa polówó bàjẹ́ wọ́n ṣáà pọ̀ báwọn ẹ̀ẹ́dẹ́sùkù mẹ́sùkù yìí náà rẹ̀ sí bí ẹ̀ráyè orílẹ̀-èdè yìí náà máa pàwọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ pa Islam wá jẹ́yìn náà ní orílẹ̀-èdè náà lè ọ̀rọ̀ òfin wá pọ̀ tó program òfin ṣe kíni òfin pọ̀ òfin wọn wọ́n ti di àmọ́ àwọn àwọn àmọ́ kọ́ wa lọ sí ṣùgbọ́n lóògùn lọ́dọ̀ ọ̀rọ̀ tàwọn ṣe pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tawhid ẹ̀rọ pọ̀ ọ̀rọ̀ pé ká mọ ọlọ́run kan torí pé àkọ́kọ́ tó kọ́kọ́ dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ òun náà ni afẹ́mọ ọlọ́run lọ́kàn náà òun náà làwọn gbogbo ẹ̀rọ alàtẹ́lẹ́ káfà káàkiri àìmọ́ ọlọ́run lọ́kàn oníṣẹ́ bá àbá wọn gbé orí èèyàn àbá òkú àfọlọ́run tẹ́lẹ̀ náà ṣògbogbo orú yẹn abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala yóò máa ṣáàna wa lọ́wọ́ lé lórí ó sì bá wa ṣe ní ìrọ̀rùn so ká fọkàn ní gbogbo ọjọ́ friday láti aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún three fifteen títí di four o'clock one oh three eh, point five fm rédíò nàìjíríà àbí Radio one náà ṣe ń pè gbogbo ẹ̀ náà ló jọ mọ́ra wọn ọlọ́wọ́n sábà ṣe wọn àwọn jíngù rẹ̀ wọ́n ti ń ṣe ẹ̀rọ wà lórí whatsapp ó wà lórí facebook ó wà káàkiri ó wà lábàá rẹ̀. Eh, pẹ̀lú òkú ọlọ́run ìtajú wá ń wí báyìí ẹ̀sìn eh, mo sọ fún àwọn àgbàlagbà ló kàn èyí wá àti àgbàlagbà láti mọ̀ sí bẹ́ẹ̀ àwọn hmm, bàbá wa wà sílẹ̀wọ̀ àwọn bàbá wa yányán àtìlẹ́wọ̀ àwọn ìyá wa so ọ̀gọ́ra wa ta bá wá jọ̀dọ̀ ẹ̀sìn wọn sábà wa jẹ́ káwọn bàbá wọn bọ̀ bá ti jọ̀dọ̀ fúráìdé o tẹ́lẹ̀kì sí ẹ̀mọ́ gbẹ́lẹ́gbẹ́ yìí sí one oh three dot five fm àfa àti kìnìkan wọn ṣe ó mọ̀ ṣàlàyé kan bẹ́ẹ̀ ẹ̀dá máa gbọ́ قال ما شاء الله شيء من القرآن طيب هل السؤال جاي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله صلى الله عليه وسلم ẹni pé àwọn tí ó tó jọ ìlú tí ò bá wọn bẹ̀rẹ̀ mu pé àwọn láǹfààní àti ṣe ní táàbù wọn wá fẹ́ wọ̀. ìjẹ́sẹ̀ ti dé ráàlì ráàmù láti fi wọ tó kú dẹdẹ fáwọn àbí òkú dẹdẹ fún wọn. ọlọmọṣẹ àfọwọ́ ní àgbóyè ọ̀rọ̀ rẹ̀ ẹni tó fẹ́ tó ènìyàn ǹjẹ́ ẹgbẹ́rẹ́ tó ti ṣàrà ó pọn dandan fún àbí kò pọn dandan ọlọ́run fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ تكبيرة الإحرام كله ماذا هي ركن من أركان الصلاة أولي إنه أولي nígbà tó tẹ̀síbírọ̀ tó tẹ̀sírọ̀ ó ní kábàrà alákọ̀ọ́kọ́ ṣẹ́rí kábàrà yẹn tí ó bá ilé sí lára àwọn ìrúwó pé yóò bá kábàrà tó ní wọnú wọn lọ́pẹ̀rọ̀ tó bá kí rákà mẹ́rẹ̀ rẹ̀ tán jẹ̀mọ́ gbogbo rákà mẹ́rẹ̀ rẹ̀ ló dàrú tó lè gbogbo rẹ̀ ẹni tí màá mú bá ti wá bẹ̀rẹ̀ tó wá dé ìmáàmù ló ti ṣe tiẹ̀ òun náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ irun lòun náà ti gbọ́dọ̀ ṣe ìgbéròtò ìṣà àkíyèsí kan wá ń bẹ màá lọ táà gbọ́dọ̀ mọ́ pèrè àwọn lórí àárín kí làkíyèsí yẹn ó ní pé ọ̀gọ̀rọ̀ àwa mùsùlùmí àwọn bàbá wa ìyá wa ìyá àti wa ní mistake máa ń pọ̀ látọ̀dọ̀ wọn tí wọn bá bá wọn nísìnyí ìmáàmù wa wà lórí owó ọ ṣe àgbẹ̀ àgbẹ̀ tọ́lọ̀ ní kó lékè lọ́nà wa ni pé bàbá ti bá ìmáàmù lórí owó ọ àti bá lákà òun náà ló sì lékè nínú àwọn àtàkùnrin láàrin àwọn ìfà. ìwáyé lomi ò mọ̀ wá bọ̀ tó bá ń bọ̀ báyìí tó ń bọ̀ torí gbogbo ẹ kánjú ẹ bá gbá àtẹ́bí àwọn ọmọ ìrànà yóò kà ṣe Allahu Akbar yóò kà máa lọ sórí òkú dákùn lábára ìwú lọ ọdíraka ọdíkábàrà pọ̀ lọ́rù kú òde àbí tàbírọ́tú ọ̀nẹ́sọ̀rọ̀. míwàá ti á lè hàlà ẹni bá bá ìmáàmù lórí rúkú kan tó jọ ìlú wọn pọ̀ tó lè gbàgbóyọ ọba àbọ̀ ọba orí ìlú lọ gbọdọ̀ wà tó ti gbọdọ̀ kọ́kọ́ Allahu akbar tọ́bá rí ìhùn tí màámù sì ń bẹ lórí rùkú ọ ṣẹ̀ṣẹ̀ tó wá ṣe Allahu àkùbárù ẹlẹ́ẹ̀kejì yíò ní Allahu àkùbárù kọ́ lọ sórí àbámọ́ pẹ̀lú ń lọ sí orí òkò ẹ̀dá gbogbo àwọn ẹni bá ń kírun báyìí lọ́kàn dídọ́kàn lọ́mí òkútọ́ sí aláwọ̀ àpárú ọ̀ nínú ọ̀rọ̀ ti tàbí rọ́tú àlùjẹsára ọlọ́mọṣà àtúnyẹ kankan wáṣẹ Allahu ta'ala a'lam náà. ẹlẹ́sìn ìfà ìyá ẹni tí bóyá kò sí ha àdúgbò ní sàìtánì ní ká máa fi yẹn òun wá أبي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سلمنا فيه على الله يا الشيطان èyí tó náà wíwọ náà kí ló náà sàrà rẹ̀ tó lè ṣe àti sàrà ikú àwọn àgbàdo àṣọlá yìí ń lò àkọ́kọ́ ìpè eléyìí tẹ̀sí àfihàn tá a tẹ́lẹ̀ tí bá tọ̀dọ̀ gbogbo rẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ní tó dáa ní pé gbogbo ẹ̀ ní ká máa ṣe síra wọn àlékí gbogbo ẹ̀ ní rọ́pọ̀ àlékí gbogbo ẹ̀ níbi ìmọ̀ ẹ̀yọ kan kòtàbá kébì irun ní kánú kébì irun ní àwọn ayọ̀síra wọn àwọn àwọn ìgbìyànjú àti máa ń lẹ́kọ̀ọ́ pa rẹ̀ ọlọ́mọṣẹ́ àti fi ilé ẹ̀kọ́ kan ọlọ́wọ́. wọ́n ní obìnrin tó ṣètò lánàá pé bóyá wọ́n bọ̀ nǹkan lójú wọn ìgbà tó pé ó padà ó rẹ̀ ṣètò wọ́n wọ́n ní pé ó máa wọ̀ ní àbúkọ máa fọ ìgbà rẹ̀.

wẹ̀ bẹ́ẹ̀ ni ó lọ lè wẹ̀ tabatẹ́lá pẹ̀lẹ́ bẹ́ẹ̀ náà lọkùnrin tó náà bá lálà tó jí padà tó sì gba òun olóṣèlú ní ìlọ ìwẹ̀ tó yẹn nọ́málì lò ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́sí tí àwọn obìnrin wa máa ń ní àwọn oríṣiríṣi challenges ní ìyóò ní tó máa ń dàbí attack ìyóò àbíjá ló máa ń dà wọ́n láàmú gbà mí ìyẹn ni yorùbá máa ń pè ní ọkọ̀ òun èyí wọn ò ní ti àlá náà tí lè ní ti àlá nù pẹ̀lú èyí wọn ojú ohun lẹ́nu inú wa o àmọ́ tí ìdìbò lára yà hàmùkà mọ́ yóò máa fìlì ẹ̀ bó ṣe ń sùn lọ́wọ́ náà pé èèyàn kan ń bá òun sùn lọ́wọ́ àmọ́ òní lè dìde òní lè lajú kódà ó lè mọ́ lè mìíràn but yóò máa fíìlì ẹ̀ bí ìgbà tí ó sùn lọ́sẹ̀ ń bá wọn sùn ṣégbé nígbà tẹ́ni bá wá ṣe tọ́tara rẹ̀ bá balẹ̀ kan báyìí tó bá sì wo onóṣèlú apẹ̀rẹ̀ pé á ah, wọ́n ṣe dìde kúrò ní ara mi èyí òun yàtọ̀ sálà èyí òun ti di èyí òun náà ó pé kóun ní ìwé jẹ́nàbà kọ́lá wọn yóò àti kóun lórí jẹ́nàbà ló ti kílẹ̀ pé yóò wẹ̀ tó bá ti rún àmọ́ ó ti wá kó pé òun gbọ́dọ̀ wá wá ní tí ó sì fi ọ̀rọ̀ alẹ́ àlùjànnú kì í gbára lọ́wọ́ ní yorùbá wọn pè lọkọ ibi tí yorùbá ti wá dàrú wọn làwọn àrùn àrùbíwò ẹgbẹ à ń à ń ṣáájú òun tí wọn bá ọrùn ọpẹ máa lọ dáadáa ibi yorùbá ti wá kó òun ẹ àwọn kan báyìí òkùnkùn ní Al-Qur'ani wa tó láti fi láti fi jà àìmọye àwọn ẹlòmíì ìdáàmú rí bí àwọn ẹgbẹ́ àgbẹ̀ ló ń dààmú ẹlòmíì àmọ́ gbà tí ó mọ ètò ẹ̀kọ́ kojúbọ̀ ẹlòmíì ó ti wá ní àdúgbò súnmọ́ àwọn àgbà tí yóò wá wọn fi àlùjànnú tákù àlùjànnú so níwà àlùjànnú tó ń wẹ́ di tábà àlùjànnú tí ò bá lágbára tá àlùjànnú ti ń dà láàmú jẹ́ pé wọ́n lè wọ́n àlùjànnú ẹ̀hẹ́n yóò di pé yóò kàn lọ lásán kò tó bá mọ̀ nípa tọ́lọ́run kí wọ́n ṣe rúkẹ́ àṣẹrẹ̀ẹ́yà kí wọ́n sì fi kọ́yàn ní ẹ̀kọ́ tó yẹ fòrò ọlọ́mọ́tà fún alágbọ̀yọ̀rọ̀ Allahu ta'ala fi sọ́á أبلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ah àwọn èèyàn ń béèrè fún àkáǹtì àwọn tí wọ́n fẹ́ fóònù náà bí a tó wá lè wá sí kọ́bẹ̀ tẹ̀sán àwọn lọ kárí láì fún bàbá tó ń bẹ ìlà kẹmu náà lọ bẹ̀rẹ̀ lánàá ayé ẹ̀kọ́. ẹ̀mí mẹ́ta ó wá ìṣẹ̀lẹ̀ nìkan. ẹ hmm. wọ́n sí wọ́n lọ bí kọ́mẹ̀ wọ́n sì lọ bí sọ́kọ́ fún ara wọn. àrí ah, pé irú àìsíṣe náà lámọ̀ ìgbéra táwa tó ní gbòòrò ní wáyé wákàtí méjì àbáwọn òtí wá gbé lóyọ́ tó bí jùlọ ọ̀dà eh, àwọn tí wọ́n kọ́mẹ́ntì máa rí ti pé ẹni náà gbọ́ wá rẹ́sípọ́ǹdì sáwọn lórí kọ́mẹ́ntì ẹ̀ bá ti rẹ̀spọ́ǹdì sí yóò gbé kíni wọn fún wọn tó bá ti wá rí ṣèṣì rẹ̀ abẹ́lẹ́ ọmọ Allah subhanahu wa ta'ala بمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته